ẹ pẹ̀lẹ́ o ẹ má bínú o Àjàní mò ń béèrè. Àjàní ò sí nílé. torí kóde ó lè ba àgbọ̀rọ̀ náà ṣe máa ń sọ lójú ẹbí rẹ̀ àbọ́mọ rẹ̀ bàbá rẹ̀ ńkọ́. kódà láìpẹ́ lòun àti bàbá rẹ̀ lọ jáde lọ. wọn sì ní bọ̀ láyọ̀ ah. Ah, ajá pààyàn kú ta ló lanu tó ṣe hà ìwọ yìí. èmi kọ́ o. tí n bá gbá etí rẹ tani ọ ọbẹ kú sa tani bínú pé tí mo ti bínú tani lé kí ni ń bẹ láyà rẹ tí mò jolojolo sóòsà òkè ló dá abẹ ni àbí wọn lọ lè fọn ẹ wá sọ fáwọn olóbùkún méjì àti bàbá àtọmọ ẹ mọ̀ mí bí ẹ mowó ìrìndàkọ mi fún yín o ẹ sọ fún wọn pé mo ti débí tó ń sẹ̀mí bá jẹ́ wọ́n kàn mí láà ẹ sọ fún wọn pé tó bá dé mo ní wọn ò ní dé láyọ̀ ah. tálẹ́ bí àjà nínú yín kí n fojú rẹ̀ láre bó ló ṣe pè mí lẹ́bi àjànù bó ló ṣe mọ́ ń ṣe bá àmọ́ pé èmi kọ́ ah, èmi kọ́ bàbọ́kọ́ mi èmi kọ́ lẹ́bi àjànù èmi kọ́ ẹ mọ̀ dà ló kọ́ mọ̀ kọ́ tí ń wí o ẹ mọ̀ dà ló èmi kọ́ o ah bó ló ṣe pè mí lẹ́bi àjànù bó ló ṣe mọ́ ń ṣe bá bó ṣe mọ́ ń ṣe bá ó dàbí ẹrú ọ̀tọ̀ lórí ẹ sáà mú dáadáa gángan lórí àjà ọlọpọlọ ọlọ àmúrí ẹ burú wọn lẹbi àjà ni tábà bọkọ rẹ. ọmọ tí ń wẹ mọ da lóhùn ọmọ kan tí ń wú. wọn kọ mi léèrè èmi ẹ gbọ́wọ́ sókè ìlú dùn ká ní lórí burúkú bí àjà nínú ọyẹ ń pa ọ síbí ni àmọ́ ẹ sọ fọlọ́ọ̀bù kù àti bàbá rẹ̀ ẹni mo ti débi o láì tó bàbá rẹ̀ ló bí ikọ́ máa bọ̀ nílé mi ikú pa á sí bàbá yìí ẹkú sí bàbá yìí.